Mm-hmm. àti ọ̀rọ̀ ọkùnrin àti love ẹ máa ń give wọn ní space why. I have nothing against men. Sọpọlọ. Bẹ́ẹ̀ni. Ṣé bá ń sa olórin lẹ́kọ́ tó máa tẹ̀lé? Excuse me. Are you stupid? Jẹ́ kí o máa ẹ̀kọ́ lè jẹ́ pé kó padà sílé ọkọ ẹ̀. Adélé, Oyálé, ọmọ lọ ayá o. Owó ọdún lẹ́mìí wa ò fẹ́ na ọmọ tèmi. Ọ̀nà nífẹ̀ẹ́ ara wa ni.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 careful. babe, babe, yeah. àfàlà ló àbí. kí ni máa ń sẹ̀yìn ọlọ́kọ̀ báyìí náà tó jẹ́ pé àsìkò kí ni bẹ́ẹ̀ máa sọ pé. Òṣogbo ya Òṣogbo wọlé. Òṣogbo ẹjẹ́ báyìí wọlé wọlé three five. Òṣogbo ah, láyé ni ah, kí ló ṣẹlẹ̀ three five three five ó pọ̀ ní. kò pọ̀. ẹtí wọn ń bọ́lẹ̀ yín kò náà ń lọ. ẹ àgò kejì ìbọ̀rò ni ibi tí bọ̀rọ̀ ni owó ti fi òróró owó tó ti fi ra ìbọn kí ló dé mọ́tò dájú wa ìná kí ló ṣe yín. Ah, ah. ẹ má tiẹ̀ dé wá dá wọn lóhùn. ẹ láì ṣe pé gbòkù three thousand five hundred naira ṣẹlẹ̀ wọ́n ni nǹkan tẹ̀ ń gbé ní two thousand ah, ah. ẹ wá fi one thousand five hundred lé tó yóyó kí ló ṣẹlẹ̀. orí mi jíkà wò pé jíkà wò pé wò pé. ìwà wọn lè rí wo wọn bá pariwo ìjọba ọdá ìjọba ọdá ìwà wọn nu. ẹ wò kó lè bọ́kọ̀ kó rè jìn ní ẹgbẹgbẹ̀rún àlọ́ ẹgbẹ́ yẹn ẹ̀jẹ̀ àlọ́. ṣèbí gáràjì ilẹ̀ tí ní ká máa mọ́tò ká máa rìn débẹ̀ yẹn àrí mọ́tò tó jí fẹ́ ah, máa bọ̀ jàre. àbí ó yẹ jẹ́ àlọ́ jàre sójú yín ti bó kí mọ̀ ń sẹ̀yìn dẹ́rẹ́bà iná tó jẹ́ pé gbogbo ògbọ́ ọdún ẹ mọ̀ máa yẹlẹ gbogbo báwa tálíkà ẹ̀yin náà wò báyìí ẹ mọ̀ ní ìjọba ni o ìjọba ni ìjọba ni ẹ dákun jẹ́ ń bí ọ láàrin èmi àti ẹ tó bá jẹ́ pọ̀ ìṣe dírẹ́fà lè ṣé wọ́n náà lè wọkọ̀ ní three five. kò sọ̀rọ̀ lẹ́nu mi. kò sọ̀rọ̀ lẹ́nu mi. ṣé ìsọlímẹ̀tì lẹ gbà sọ ni. ẹ ẹ ọtí ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ní tí mo fẹ́ sọ ni pé ẹni tí àwọn ológun owó tó jẹ́ pé wọ́n sọ pé ẹ ọgbọ́dọ̀ wọ ọkọ̀ rẹ ọgbọ́dọ̀ wọ sọ tó dáa ẹ ló lè wọ bí. lẹ́ni pàwọn èrò náà ẹ bá jẹ́ kọ̀ǹdíṣẹ̀ tó fà táàtà fi wá bí ó nu ọkọ̀ ló ti di sókà mọ́ lọ. orí ẹ ò dá orí ẹ fío fío ẹlẹ́sìn òsì olòsì mo máa tọ́ wẹ́rẹ̀ báyìí. ẹ wo ẹ mú tinú. àbí ìwọ ọlọ́run. tó ti yá. ó ti yá. Ah, ah. àwọn èrò dà ṣé wọ́n lọ jẹun ní àbò fún wọn bírèkì. wọ́n ti lọ. kí ló ṣẹlẹ̀. wọ́n ní three five kó ti pọ̀ jù báwọn ò ní three five. ah mo dáràn three five wọn láti àyín sọ́sọ́gbó three five wọn jẹ́bọ́ wọn lọ bàdàn èlò wọn fẹ́ wọ́n bàdàn. wọ́n sọ bẹ́ẹ̀ náà three five ẹ mọ̀ pé àsìkò ọdún báyìí everybody ń kanra irú wàhálà wò lélẹ̀ báyìí náà nìsín ọlọ́run ló ní aróòkú gbéǹjẹ ta òkú ẹyọ kan tá a gbéǹjẹ ta òun là ń mú mú sídìsìn ṣé èèyàn máa wá gbàdúrà pé òkú ni kí wọ́n máa pè fún yàn kéèyàn máa wá gbókùn ni òkú ẹ̀rọ kan tá a gbé lásán ìbá tó hundred thousand jábọ̀ àwọn tá a fẹ́ gbé three five wọ́n complain. ṣé ẹ gbàdúrà káwọn èèyàn máa kú jojoojúmọ́. Ah, káwọn èèyàn máa kú tó wá gbé bẹ́ẹ̀ láti mọ rówó ah, iye iṣẹ́ sábà para wa nísìn tí inú three five tá a gbà lọ́wọ́ wọn yìí á sanwó gáràjì ká tó kú o á sanwó council á san ti local government bàbá tún lọ lójú ọ̀nà àwọn lasma gbowó tiwọn fio àti road safety náà níjà gbádùn ká tó wá tàwọn ọlọ́pàá ẹ dákun ṣé bá ṣe máa bá lọ rè. bóyá kẹ́ ẹ pèjọba o. kí n ẹ pèjọba o ṣé ìwọ náà sì jánu fún mi pé o ti lọ mú wá pé o ti wà ń bẹ̀. ẹṣẹ ń gbà tí mo mú wá sí mi ò tẹ́sítẹ̀ fún yín. ẹ èrò wa dà èbó láwọ́ rò ni. àwọ̀ rò ni sí mi ò tẹ́sítẹ̀. èlé àwọ̀ rò òṣìṣẹ́ lérò wa. ó ṣiṣẹ́ ó wọ èrò wa ó sì tún wọ èrò padà. Ah, ọlọ́run àmọ́ wa kan kan lu bó la ti fẹ́ ṣe báyìí ṣé ó náà ó sì gbọ́. mímọ bá mi o ẹnu mo fẹ́ fi sọ fún ọ̀nà báyìí ní ìsìn pé gbogbo ẹ̀ wọ́ọ̀kì mọ́. tẹ̀ ah! bá lè sọ fún ọ̀nà bóyá kẹ ẹ dákun wọ́n tún ti fowó lówó epo wọ́n gba à ń tó kílù ní ká tó répo rà ipa fẹ́ fi ṣiṣẹ́ sáàní ṣiṣẹ́ lórí ilẹ̀ ló ti fẹ́ sùn yìí àtèmi mọ̀ bá mi o. Òṣogbo Òṣogbo Òṣogbo Òṣogbo méjì Òṣogbo méjì Òṣogbo méjì ló kú o. ẹ̀mí ọdún mú un ẹ̀mí ọdún máa tọ́ yẹ fún yín máa tọ́ yẹ fún yín àyà yín ajá Òṣogbo méjì méjì ló kù ṣé méjèèjì náà ni abẹ́ sí wọn ẹ̀jọ̀ ń lọ ni mami ẹ̀yẹ wọlé tì í ó dà túbẹ̀ ni o mami ẹ̀wọ̀n bí túbẹ̀ ni o ẹ wọlé irọ́ ni o ẹ múra yín irọ́ ni o ah, ọkọ̀ ayọ̀ lẹ́wọ̀ tẹ bá gbọ́ ọkọ̀ ayọ̀ mu ọkọ̀ ayọ̀ mu ọkọ̀ ayọ̀ lẹ́wọ̀. ṣé ẹ fẹ́ gbọ́ tèmi mi ò dúró lọ́nà o bó ṣe kúrò bí báyìí Òṣogbo ní direct pé bá dá mi lówó lọ́nà bí ẹ jí ni o ló mọ kidnapping o kò yẹ ẹni wípé. téèyàn bá fẹ́ tàn nǹkan. mi ò gbá Yorùbá. alẹ́ ìṣeré ni sẹ́ téèyàn bá fẹ́ tàn. ọmọ ọmọ gẹ̀rí kìíní màmá yín mọ̀ máa rí o ẹni tó bá fẹ́ tàn kọ́ nínú mọ́tò tèmi. nínú mọ́tò yìí mo máa bọ́lẹ̀ mo máa tàn. kẹ́ ẹ tó kúrò lé ṣé mo ní ká ẹ mú gàrí ní àbíká ẹ mú pure water àbíká ẹ mú bottle water máa jọ yín lójú. ẹ jọ yín lójú. ẹ wọ́n bí máa jọ yín lójú. tó bá ń gbé èèyàn máa mu omi ni títọ́ bẹ́ẹ̀ dẹ̀ ń gbọ́yàn dírẹ́fà láti dúró fún yàn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n ti tó ti tó ẹ má jẹ́ ká pariwo kò lè tó àwọn wèrè tá gáràjì nìyẹn o ó fẹ́ gbowó tiwọn ni olórí burúkú ni wọn o ó wà ní báíbù o káfí késárì fún késárì o tí mò ń ṣe má bínú ẹ̀ má bínú sórí bí o ṣe kásàlè mọ́tò yẹn tó ṣe báyìí bọ̀ kò fẹ́ sẹ̀ gbowó ni o màá bó káàdì fún ẹ má bínú gbà ó kéré èrò tó wà nù mọ́tò ni kò jálẹ̀ kéèrò tó wà nù mọ́tò bọ́lẹ̀ ọ̀gbẹ́ni jálẹ̀ mọ́tò yàrá yẹ ẹ̀rọ kan tí ń ṣe èrè àbáyé fẹ́ bàjẹ́ ni kọ́ bọ́lẹ̀ bíbá o ògùn àbí kí náà ń pè ẹ́. ọkùnrin ló ké sí o. orúkọ máa rọ ẹ lónìí o torógun máa fẹ́ jẹ́ wẹ̀. ògùn máa fẹ́ jẹ́ tèmi wẹ̀. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. lẹ́nu tiẹ̀ sẹ́ mi. tó rẹ̀ gbógun ni mò ń jẹ́. gbàgbé sakibọ̀ lèmi jẹ́. ògùn máa fẹ́ jẹ́ wẹ̀. ẹbí lọ tó ń wá mi ni. èmi ò fẹ́ wẹ̀ já èrò tó gbélé já èrò ẹ. tó bá bẹ̀ mí bá wọ́n dún yín kí ló wí. mo ní kó já èrò lẹ̀. kémi jẹ́ lẹ̀. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. èrò mọ́tò bàbá rẹ̀ dámilọ́hùn bọ̀rọ̀ kò rí ẹ̀ burú mi ò ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì kò tó bẹ́ẹ̀ ọtí ń ṣe èrè pàtó rẹ kí n rí ẹ. èmi jẹ. gbà ó dàgbà sami kì í ṣá ọ. èmi jẹ ajé ògún àbí tó fẹ́ bẹ́. ajá ni ẹ o kò ní dá. Ah! ẹ fi lé o ti yé mi o èmi lò ṣeré fún èmi lò play fún kò ní dá fún ẹ tó o bá dẹ̀mọ̀ jù máa ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ni orí ẹ burú sọ́mọ tí mo ṣe yẹn mo júbà àwọn ìyá mi ni o. ta ni ìyá tani ìyá tèmi ìyá tèmi orí sórí le irọ́ ni o oníṣẹ́ lára èmi ló ń lọ́ṣẹ́ fún mo bẹ́ẹ̀ sí méjì àdàgbé sí méjì kò ní yẹ ẹ filẹ̀ ẹ bá máa jọ lójú iṣẹ́ wò làwọn mi iṣẹ́ burúkú iṣẹ́ iṣẹ́. ẹ̀rọ́kùnrin méje ló ń nà tọ̀tọ̀tọ̀ ó ń nà bí ẹja sáwá. nígbà tí lè sáré orí wọn ayé yóò ní ẹmu ẹfà ẹran bí rẹ lẹpẹ kíbọyì ṣáàkì. gbogbo tẹ́ ẹ sọ pátápátá ni mo ti gbọ́ látòkè pẹ̀lẹ́ mo ṣiṣẹ́ débi tí mo wà ní o àfẹnitítì ẹ̀ bá máa bàjẹ́ táyé ẹ̀ bá máa bàjẹ́ gbogbo tẹ́ ẹ sọ pátápátá ni mo ti gbọ́ ṣùgbọ́n olórí burúkú ẹ̀ bọ́ìsì tó wà lọ́dún àjàrànkú yẹn ogun ló máa pa gbogbo wọn ṣọ́ọ̀mì ẹ̀ yé olórí burúkú ni wọn but along the line ẹ ẹ jẹ́ ká máa fi sùúrù sí gbogbo tá a bá ń ṣe ṣáwọn mi ẹ yé yín ẹ jẹ́ ká máa ná sùúrù sí náà. the chair still lawyer um, mo kàn ní nǹkan kan tí mo ní láti jẹ́ kó yé yín pẹ̀lú ọ̀rọ̀ àwọn bọ́ọ̀sì àwọn àjànàkú yìí in fact ká nígbà tí mo sì wà nínú iṣẹ́ ológun ni màá ti dì pẹ̀lú wọn because indiscipline wà fún wọn wọn ò dúró gẹ́gẹ́ bí òfin bó ṣe yẹ kó rí ìgbà tá a wà níṣẹ́ ológun tó bá ti sọ wípé má dúró má dúró má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ má sùn ẹ̀gbẹ́ má sùn ẹ̀gbẹ́ but àwọn tí wọ́n máa fi gáràjì sílẹ̀ wọ́n máa máa bẹ̀ sí ní raid àwọn nǹkan wọ̀nyí náà dẹ̀ ló máa ń kó wàhálà tá a la fẹ́ dámọ̀ nínú wọn láti mọ̀ wípé léyìí o authentic driver ni and bó bá dẹ̀ tún jẹ́ wípé àwọn náà náà bá ń ṣe tí wọ́n kàn ń tẹ ojú òfin mọ́lẹ̀ at the end of the day wọ́n á gba gáràjì mọ́ wa lọ́wọ́ hard pass. sori sojaman sojaman gbogbo ohun tó ń sọ mi sọ pé rọ́wà ń bẹ̀ táwọn olórí burúkú àjàrànkú ẹ̀ tó bá kì ṣe wèrè ó ní dúró lòdù nù gáréèjì tiwọn àwọn èrò tó tún wà ní ní gáréèjì tọ̀dọ̀ wa á tún máa kó èrò á máa tún cross èrò mọ́ aláǹkó ó náà jùlọ tọ̀ tó bá dójú ṣuṣu ibi àti ṣu máa là lóòótọ́ we are getting to the place. tàbí ibi àti ṣu yẹn ó máa open finally ni but tá a bá wa bẹ̀ràn wí náà ká bẹ̀ràn wí Saki boy ó rọ̀ǹgì o ó rọ̀ǹgì o tó bá rò pé ó máa ya níbùtọ́ pé òróró padà ya nǹkan tó bá kún kọ́ ṣó bá kọ́ sọmí lẹ́nu gáréèjì ni ṣó mọ̀ pé kéèsì náà ló fẹ́ kọ̀ sí sí sí sí unit mi yẹn mi ò lè dìlẹ́ pé mi ò ṣàyàn mo ṣàyàn gan rí but mi ò pààyàn rí náà. kí ni kí ló ń ṣẹlẹ̀ báyìí. òun ló kókó sá mi níbo tí ìbáyìí pé mo wà lọ́kùnrin hospital mi gùn bá wà báyìí ó ṣá náà ni. kò lè sọ ju bẹ́ẹ̀ lọ filẹ̀. Eh, ọmọ mi ni saki boy mo sì mú wa tí ìbá sí kún fẹ́rẹ́ wa jẹ àwọn àánú ọgbà látàrọ àti ìpa kankan wọ́n wá lọ kó èrò tó yẹ káwọn okó ká fi pa owó tó ń ṣe ọ̀dà. ṣé òun sọpọ́ọ̀tì ẹ̀ ní àbórí ẹ̀ bàjẹ́ ni tó bá kúrè òní súre yá ó yá wẹ̀rẹ̀ náà. ee máa ṣe à. ayé kírẹ́sì. máa ṣe à. wọ́n máa ẹ ẹ máa kí ló bí mi o tí wọ́n bí ma máa ṣáwúrí ẹ̀ lórí burúkú àkọ́ọ̀dẹ̀ dẹ̀ tún fún ní backup. máa tó bá pọ̀ tẹ̀ ṣàbọ̀bọ̀ ẹ̀ tí ò ní lóògùn nísìn a bá gbé lọ sí hospital máa lọ treat ẹ̀ ojú ọ̀pá náà máa rí kó máa ṣá wa kí ni solution sí nǹkan tó lò fún. kí ni kó ẹ̀rọ rọ́ọ̀sì lẹ́nu kíákíá jàre bẹ́ẹ̀ ah, máa máa máa máa waste time. olórí burúkú lọ. kò lè kú. o. kò lè kú. kò lè kú. Saki. Saki. Dishia. Dishia. Saki. Saki. Saki. Saki take it easy take it easy. ìbọn lọ ìbọn lọ. kọ́mọ lọ já títí o. wá bí tí kò fáwọn jẹ́ ọkùnrin ṣé kíkùn tó pọ̀ tó poison kan kò bó ṣe ṣe. ó máa lọ sùn lé. are you sure? má lo orú òǹkà olórí burúkú ìfúnyàn mọ́ wò bí wòlé ṣe ń pọ̀ mọ́. ọ̀gá gbogbo sẹ́ gbogbo sẹ́ ni a ti ló ti dojú báyìí lónìí báyìí á lè ṣe nǹkan tó ọ̀dọ́. jápa yìí. tó lóògùn àdá nígbà tí n gbélé tí ó tí ó sì ṣiṣẹ́ kí bó ló ṣe ṣe kí ló ṣẹlẹ̀. ó bọ́ sí ni bóyá àdáyẹn ti fẹ́ kán tẹ́lẹ̀ kò sóògùn sóògùn wà ni sóògùn wà ah! kò sóògùn kò sóògùn lẹ́yìn ọlọ́run. Ah! èyí tó sì rọra fi nǹkan gbà tí sì ṣe bí ewúrẹ́ látàárọ̀ ah! ó sì àtúnbà wọn wá solution wọn fún un nítọ ó sì jẹ èèyàn padà. èmi kàn ní kó mú tọ̀ wò ni kò sí gángan mò ń bọ̀. Saki níbo ló ń lọ. mò ń bọ̀. ṣe é rí i. aláì ó dáa kí èèyàn mọ̀ wò èèyàn. tó yá mi ní kíni. Ah, ah, máa fún ẹ lówó máa wọ̀rẹ̀ máa fún ẹ one thousand. ẹ kẹ ẹ kí ló tún wá fẹ́ fàdà sí. mo fẹ́ lù ní. Ah, oh. <laughs> ọmọ Saki. ó pọ̀. èyí ó dọ̀ kò dáa kí èèyàn mọ bójú tẹ́ńbẹ́lú èèyàn o. àwa ti máa gbọ́ àmọ́ tẹ̀ ti ń gbọ́ ẹ gbà. Hmm. ẹ ṣe báyìí. kí n ṣe kí ni. ẹnu ọrùn báyìí kí n nọrùn báyìí. ẹ nọrùn. ẹ kí wàá nìwọ wá fẹ́ sí. ẹ nọrùn dáadáa. mo fẹ́ bẹyìn wò ni. kẹ wo bóyá ó máa wọlé. <laughs> ọrùn mi tó jẹ́ pé flexible. ọrùn yín kì í. èmi ẹ ṣeré ẹ já lọ́rùn mi. ṣebó mò ń wò yìí. ló kò kí jáde kó gbàgbàgbà èmi ẹ ṣeré oní aládà. ẹ má fọ ajá inú yóò lè bù yẹn jẹ. mo ti fọ burúkú bó ṣe ń wò mí mi ní fọkẹ igbá ni mi bó ṣe ń wò sórí mọ̀jẹ̀ ń tan ara o sórí bó ṣe wà yìí tó bá mọ̀ lọ́mọ lónìí o àdá ló pa bàá mi. Ah, ah, inú oko inú oko wọn kàn ra fẹsẹ̀ fẹsẹ̀ gún àdá báyìí ni àdá ń sì de gbà àdá àjìnà tí bàá mi fi kú. ó dẹ̀ dùn mí pé mi ò mọ dáàdi nǹkan tó kú. Ah, ó ti kú. àyíwá ti mọ̀yàn báyìí sakíbẹ̀ ló wà wájú yìí ah. ẹ try rẹ ẹ já try rẹ. ìyìn try nǹkan kan ìyìn try nǹkan kan gbẹrù ẹ gbẹrù ẹ. ẹ̀yin ẹ bẹ́ẹ̀ mi. ó yá ẹ̀yin ẹ mi. tẹ́ ẹ bá bẹ́ẹ̀ mi kò ní yẹ yín o ah wo saki mọ̀jẹ̀ ń bẹ ọ̀dàkùn jẹ́ ó dáa fún mi jẹ́ ó mi, mí wa mọ̀jẹ̀ ń bẹ ọjọ́ ọjọ́ ọjọ́. ẹ bá bẹ mi ẹ ah, ya wèrè o. ah mọ̀jẹ̀ ń ya wèrè saki saki gbà gbà gbà gbà ẹgbẹ́ ẹgbà dáyé ẹ mọ̀jà serekere saki mo gbà ọlọ́gà. ṣé kò ń dẹ̀ bẹ mi. irọ́ irọ́ irọ́ jà lọ ọ̀gá ni ọ saki boy. Saki kí n nà ah, kó sì bẹ́ mi. kò lè bẹ́ẹ̀ ẹ má fọ ọrùn tó flexible. jẹ́yìn bẹ ẹ̀yin ẹ̀ ń fọ ni. mo fọ́ bí wèrè. ajá inú lè bù. a yóò bù mí jẹbi tá a bá dé. Saki bó ṣe fọwọ́ kàn mí ìgẹ̀rù ń bá mi. ọmọ Saki tó lálẹ́ wulé ko Saki bọ̀yì Saki bẹ́ orí. sẹ́fẹ̀ gbọ́ tó máa pẹ́ ará àdúgbò ó tún ti sẹ́ o wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn o ẹ má fọ̀ ọmọ wa pẹ̀lú yín ṣẹlẹ àwọn sanga àwọn sanga garage wọn bójú mi jẹ o ẹ bá ṣe àwọn ah, ọmọ ẹgbọn gbà yẹn o gbogbo ilé ẹyin sí lẹ́yìn ìgbà tí mò ń potọ o tí mò ń ná tọ̀tọ̀tọ̀ bọ̀ mo ti túra mú o mú ẹwà mo ti túra mo ti dọkùnrin ààrẹ lọ bójú wọn jẹ báyìí ẹ má fọ o ṣẹlẹ mo tó wà nílẹ̀ mo ti rẹ o mi ò rẹ tòsí o mi ò rẹ ní ṣàkí o màá jẹ́ kọ́mọ̀ pé màá jẹ́ kọ́mọ̀ pé ẹgbàá lọ́kọ́ ṣakí ni o gbogbo kí ni ìrẹ̀rẹ̀ burúkú ni o tó kó mo ti rẹ o tẹ́ bá ń gbọ́ sámi kí n sá ọ sáàmì kí n sá ọ ẹni máa bá pẹ̀rẹ́ tó máa bù léyìn ọba pẹ́à ṣàgbé kí àpín méjì ni kò ní pín sí méje o mẹ́rin nìyàn máa pín sí o tó bá rù yín lójú pé mo ń dẹnu ju bó ṣe yẹ lọ kẹ́nìkan gba ara ẹ̀ dúró kí n sá bẹ́ẹ̀ ìwà ìgbọ̀n ẹ̀bẹ́ ìwà ẹ̀yìn gan fún ara yín máa ṣe ìjìnà o máa sọ ẹ́ dọkùnrin ìwọ́n tó dọ́bìnrin dọkùnrin ni o sódì yẹn bá ṣe wá ń lọ yìí àwọn àdìgbòkó là ń lọ o mo ti kọ́ ọ̀hún tèmi lórí ta o wọ́n ti múra lẹ̀ o kẹ́ ẹ̀ bá wọn pé ohun tí wọ́n sọ ó ọba jẹ́ o gbáyé ọmọ mi filẹ̀ sámi yìí sá ọ báwo lórí ìta lọ́dọ̀ tí ẹ ti múra lẹ̀ àwa náà ti ń bọ̀ àpàdé lórí ìta ẹ ọbí ẹ bá kí ìtàn yìí bẹ́ẹ̀ bá bá olórí ẹbí wa bẹ̀ ẹ bùn wọn ládàá màá bá yín kẹ́ ẹ bá wẹ̀nu ti ń bí mi ni o ó yá kó lóyún kó mu tiẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ mú sí kọ̀ọ̀kan mi ọlọ́wọ̀n àsìn. ọmọ ìyá mi ṣé kò rẹ̀. ó rẹ̀ mi. ó ti rọ òfura ni o ṣó fẹ́ gbọ́ tó bá ní ìgbà méjì òkè yàrá wọn yàn bó bá jẹ́ mi ló máa jẹ èèyàn o ó dọ̀rọ̀ ogun ó ní ọlọ́run á sìn yín lọ ọlọ́run á sìn yín bọ̀ lẹ́nu tiẹ̀. obìnrin rẹ mi. pẹ̀lẹ́ o obìnrin rere ṣé ò jẹun gáràjì àbò jẹun gáràjì. n kò làápọn. o làápọn má ò rí má làápọn àpọn ló la ṣé o fẹ́ gbọ́ wọ́n ń bọ́ káàdì fún ẹ o ṣe ṣẹṣẹṣẹṣẹ gbọ́n gbowó òkú mọ̀. kò fẹ́ mọ́. ó fẹ́ mọ́ kò ní yẹ ọmọ ìyá mi ṣọ́fẹ́ gan ṣẹ́rẹ́ lè tí mo mú dání tẹ́ bá ń gbọ́ ìbá àgbà ìbá wọn ìyá mi o n tó ń jẹ́ bẹ́ẹ̀ rẹ o ṣáàmù dání báyìí má fi bọ́ báyìí tiẹ̀ ó léwu o. kò làpọ̀ kò làpọ̀ bàbá mi. ìkan sọmọ yìí o ó làpọ̀ òun jẹun gáràjì wọ́n ń nà sí ẹ̀ òun gbà. n kò gbà mọ́. wọ́n ń bó káàdì òun ṣẹ́ fún wọn. n kò ṣe mọ́ kò ní yẹ. dìkìá ṣe rí àwa notice pé ṣe pé ìgbà ọdún la wà èrò dẹ̀ ti ń pọ̀ rẹ̀ ká sáré dàbí ọgbọ́n bẹ́ẹ̀ yẹn bàbá. idiot yẹn. yes sir. oríṣiríṣi àtúnyọ̀pẹ̀ ṣé o ní gbogbo tó sọ yẹn lè wọ́n. yes kò possible ká increase owó owó mọ́tò láti unity ọ̀dà máa wá látòkè ní ṣe ẹ fẹ́ kó bá mi ṣé wọn pé pé tó ń sọ yẹn gbogbo làásọ̀ kan lọ gbogbo òun fi yẹ camouflage ni ṣé orí tí mò ń béèrè lọ́wọ́ ẹ níbo ni fake ticket ti dé ọ̀dọ̀ àwọn boys tó ń bẹ̀ ta ticket ah, tiwájú mi mọ kọkọ ń pa ẹ o. ìwọ mọ kọkọ ń pa ẹ. olúwa mẹ́wàá. ẹni tá jẹrẹ ẹ bá símọ lórí oògùn ló máa pa onítọ̀hún. ẹ bàbá sójà. last order i will never deceive you. mo ti ń sọ̀rọ̀ yìí ẹ bá before today. kí ni mo sọ fún ẹni last time. ẹ sọ bẹ́ẹ̀ tí mo sọ fún mo rí. ṣé mi sọ pé mo rí. ẹni ẹ fake ticket. haven't i told you. yes sir. my chair mo sì sọ mo ní kó try láti wà vigilant pẹ̀lú àwọn boys tó ń bá ṣiṣẹ́ if not tí ó bá jẹ́ gbà tí mo ṣì wà ní ministry ni tí mo dẹ̀ rìn pẹ̀lú wọn I could have gone one of them down. yes nígbà táwa ní mítírì òbẹ́ni lásán ránṣẹ́. bẹ́ẹ̀ ni ránṣẹ́ òbẹ́ ti ṣẹlẹ̀ o. níbo àwọn máa jẹranku. ẹ mo rí wọn wọ́n ti ń di pàǹpà wọ́n ti ń di kùkù wọ́n ti ń di àdá ìgò wọ́n fi wá àdá kí wa nínú bọ́ọ̀sì mi. ṣẹ́wọ̀n ẹ pàṣẹ fún mi ká lọ àṣẹ wèrè wọn ló fẹ́ àtọ́fẹ́ bọ́ọ̀sì mi lọ́sọ̀rọ̀ bá aláàjì sọ ẹ dúró ẹ lọ́wọ́ ta kí wọn. àṣẹ rẹ ọ̀ṣọ́ jẹ mẹ́ wọ́n lọ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé wọ́n mẹ́. to be my security go with them go with them my friend. idiot ogun wèrè tó ló jà sójà tó kọ́ ẹ̀ lápákó tó wálé a tún gbẹ̀ síbi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ junior ó máa máa pàṣẹ ó máa sọ àgọ́ndẹ̀ sójà àgọ́ndẹ̀ sójà olórí burúkú ni fọ àbọ̀bọ̀ yìí. wá wèrè tó dálẹ̀ ti dógún o. kí ló tó ń fi call disturb mi mo ṣàmùkú mi wà òkè mo strong díẹ̀ náà. kí ló ṣe orí ẹ ìrẹ̀yìn ló máa pa ẹ́. kí ló wí. wá àwọn ọmọ ògùn ti ń lé wa pa o bọ́tà àwọn náà ti fẹ́ pa wọ́n tán. níbo. mà ẹgbẹ́ ẹgbẹ́ gáràjì gangan àbẹ́tẹ̀ ẹ̀ẹ́dẹ̀ láwa. ọ̀gbẹ́ni mò ń bọ̀ ayé wọn ò dẹ̀ ní dáa sọ́nwọ́n ẹ̀mí ni. a máa bẹ́ gbogbo wọn dàrú ni kí ló ń kí ló fẹ́ ṣe. bàbá ẹ̀ náà máa bẹ́ pàtàn orí ẹ̀ burú ṣọ́ọ̀ṣì gbalagbára yín dámi lóhùn òun Janu, òun ṣe bó ṣe ń wẹ̀ kí ni ah, ẹ bá kọjá mi o tí n bá tó bá gbọ́ bọ́ńkà máa ya bu ẹ eh. máa ya máa ní kó ya bu ẹ ní ẹ o ṣe fẹ́ gbọ́ ẹ bá kọjá mi o tẹ́ bá kọjá mi tó bá ṣàyàn wọlé o àmọ́ tẹ́ bá kọjá mi kò lè wọlé o àwa lè ranjú mọ́ eh. lè ṣe bó ṣe ń wẹ̀ bọ́dọ̀ kò rí ẹ burú. èmi èmi mà kíni kíni kíni kíni kí ló ṣe direct factor èmi ló ṣe wúù èmi ló ṣe wúù ó dàgbò orí ẹ burú dábìyà orí ẹ burú ó sì èrè ní. kódà o bá a ṣẹ̀dá ìgbẹ̀yìn àgbààgbà tẹ́ ń jẹ̀kọ́ láì níwé ìbá sápó awo òde ọ̀yọ́ kìrìmùlẹ̀ awo òde ìjẹ̀ṣà ìní akílábí ọmọ yín ni o ẹ fẹ́ kẹ́ wá sáré tètè kẹ́ wá jẹ́ mi ní òun lónìí ọká tó ń bẹ lọ́nà kó máa ká èrè tó bá ń bẹ lọ́nà lónìí kó máa rè faramọ́lẹ̀ tó bá ń bẹ lọ́nà yìí kó má lè lànà. nítorí àbátálágẹmọ bá dá mo lò sọ kí n gbà. bàbá tagìrì bàbá tagìrì ọmọ aráyé tagìrì kẹwàá síjú àánú wò mí nítorí kẹlẹkìrì lẹkìrì báyìí tàgìrì kan ó jọ tiẹ ọjọ́ tá a bá mú lógìnì wọlé tilé tọ̀nà láfíjì ògùn dábèjì ògùn dábèjì òjọjọ gbá òfin là ń pàṣẹ àràbà mi là ń pòbí ló débà fún ọ̀rọ̀ nílà lọ́jọ́ tí ogun pọ̀ àjálẹ̀ bàbá ó ní tó bá jẹ́ sí tòun ọ̀tẹ̀ kì jẹ́ kí ogun tẹ̀ nílé òun ọ̀dún dò ní jẹ́ kí ibi dúdú nílé òun èjì ògbé o èjì ògbé wá búrẹ́ bí dànù kúrò lórí àkìlàbí lónìí kí n lọ kí n bọ̀ ọ́ rè o. ta ni ẹ. bá ti kúrò ní àyíká tí wàá jáde. dádì ìgbà tí mo bá jáde. dádì máa ti sùn dádì máa ti sùn. dádì mi ò tètè sùn ó máa ń ṣó mi kiri. Ah, ti pẹ́ náà ti pẹ́ náà. ẹ rí mi sùn. Ah. ó ṣe mú kó pé bíi before service ní àárọ̀ monday. Sarah ṣé ibi tí ẹ ti ń ṣe practice orin nìwọ wà yìí. ẹ ẹ àwọn orin tí. gbẹnu tiẹ sọhùn mi ò bẹ sọ̀rọ̀ Sarah mo ní ṣe ibi tí wọn ti ṣe practice orin ló wà yìí. mo kàn àwọn orin ta fẹ́. ló wá mu sí kọ́nà ló ń kọ àbí gbọ́ mi mi ò fẹ́ rí ẹ kó darapọ̀ mọ́ àwọn akọrin mọ́ láti ẹni lọ jó mi mi ìdí ẹ lọ́wọ́ pé kó má wá sí church wa jọ́sìn ṣùgbọ́n má jẹ́ kí n rí ẹ láàrin àwọn akọrin mọ́ njó gbọ́ sarah ẹ dá nìṣó báyìí ìwọ nìṣó báyìí jẹ́ kí n rí ẹ kó máa lọ sílé ẹ báyìí afárá. igi ìlú mi wà láyé. bàbá yìí. Everybody stay where you are. You are under ah. arrest. Stand up! Move! Okay, what did I do now? Come on, move! Move! What did I do now? Shut up! Ah. What did I do now? Come back, grab your four step Come on, move. Ìgboro ló ní wá. Ọ̀gá Ibẹ̀ la ń jẹ, ibẹ̀ la ń mu, ibẹ̀ la ń sùn, ta ń jí. Ìgboro ló ní wá. Ibẹ̀ la ń ṣe fàlà folofolo fàlà yé. Ẹmu ẹ̀fà, ẹmu ẹ̀fà ẹran bí rẹ̀ lẹ́pẹ́ agbára ń ni ogun ń gun ni ogun ń bẹ bí ṣẹ̀kẹ̀rẹ̀ ń o o o. Mm-hmm. Um, yes, láti bo. Anyway, anyway, kí ló ṣẹlẹ̀, who are you? Kò sí wàhálà sá, ṣe wá ní láti rí sísá wa ní àgọ́ wa ní kó wá bá àtọ̀mọ́lẹ̀ sára ọkọ̀ kan. Ìmọ́lẹ̀ kí ni? Ṣẹ́ni tó pe kọ́lé ni. Àwọn náà ni, madam, ẹ jọ, jẹ́ mọ arákùnrin rẹ̀. Ah. Ṣé wọ́n ní sọ kẹ́kọ̀ọ́ tọ̀mọ́lẹ̀ sí kí ni èèyàn lóhun ọ̀mọ̀yàn rí ṣé ẹ̀rá wa ni ṣé àjọ ẹni yìí pẹ̀lẹ́gbà ọwọ́ funfun tẹ fèsì lọ́wọ́ yìí ẹ you are embarrassing me mọ̀rí mo ó lóhun ọ̀mọ̀ ẹ rí who are you. sarah ó mọ mi. sarah ẹnikẹ́ni lè mọ orúkọ èèyàn. Sera, ó sì máa sọ pé ó mọ̀ mi ìwọ nìkan máa lẹ́lẹ́rìí mi ọ̀dọ̀ mi ló wà lọ́jọ́ yẹn o. nígbà téèyàn lóhùn ọmọ ẹdọ ló wà lọ́jọ́ wo. sarah ó máa wà lọ́jọ́ mi lọ́jọ́ yẹn. lọ́jọ́ wo. Sera. sarah. kí ni ìtumọ̀ eléyìí. sarah ó dẹ̀ dá ẹ lójú pé ò mẹ arákùnrin yẹn rí. Ah, ah, ah, dàdí báwo ló dìde ọmọ olùṣọ́ àgùntàn ọmọ òdìdí alàgbàjọ tó ṣe máa mọrú ọmọ tán mú lọ yẹn rí kí ni ibo nípàdé ọlọ́jà tàsímí níbo ló ti fẹ́ ṣẹlẹ̀. o ò rí o ò rí o ò mọ̀ rí náà ni. ọ̀fọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa mọ̀ tó dẹ̀ máa mọ orúkọ ẹ̀ náà. o ò mọ̀ rí náà. Um, báwo ni. bákan náà kò sẹ́nìbọ̀dì tó mọ̀ tó mọ̀ rí wọ́n sọ pé kò sí anybody tó mú ẹ̀rí níbi tó mú ọ lọ ṣebí òun pariwo bí wáyé pé onẹ́lẹ́rìí onẹ́lẹ́rìí so aṣọ ọmọ tó ń ṣe ó kàn ń mọ̀ mọ̀ fún wa ní igbó dídí ṣán ni. anyway mi lọ́rọ̀ bá yín sọ gbogbo yín tẹ bá dé ilé ẹjọ́ ẹjọ́ tó bá tọ́ sí oníkálukú yín wọ́n á dá fún yín bẹ́ẹ̀. oyin officer take me away from here. Ah, ah. ìwọ náà gbọ́ ọ̀rọ̀ játijàti tó tẹnu ẹ̀ bọ́ gbọ́nà irú intro rádaràda wo náà ń kọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì táwọn tó dẹ̀ kú wà ní practice tó tó ń ṣe rìhásà lọ́wọ́. ìdájí alàgbà ẹjọ ẹ mẹbìnrin sọ èyí mi tó sọ fún àwa tàjókòó àìká bẹ̀rẹ̀ sí nǹkan ní orin láti ṣe ní tẹ ọ̀rọ̀ rẹ tiẹ̀ wà lẹ́yìn kò sọ̀bọ̀ mo yí sọ̀bọ̀ náà ní ọjọ́ mẹ́ta àbí méjì sí fi wà sí ṣọ́ọ̀ṣì òun lè kó dídira dáadáa ló ń rán fún ṣe èyí ah. ẹni tí sọ̀bọ̀ ní ṣọ́ọ̀ṣì rẹ̀ jẹ́ sọ̀bọ̀ kí ọkọ̀ ti jókòó síwájú ẹni kìíní ẹni kejì ẹni kẹta ẹni. wo ìwọ ń tiẹ̀ joel máa máa máa soften ìjẹ̀bú ẹ̀ ó máa ń fún mi ní crisis mo ṣẹ̀ṣẹ̀ máa ma fagídí sọ̀tẹ̀ ẹ́ ah, ó ń dùn mí gan ọ̀rọ̀ tó wà lẹ́yìn. mo sọ̀rọ̀ lórí intro ní lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì. lẹ́gbẹ̀ẹ́ awárídẹ́kù àṣekiri àninú ṣọ́ọ̀ṣì àǹkọ́rin èmi lè jẹ́ sọ́fọ́ kí n ti gba máìkì mú wa ẹ̀ má sọ́fọ́ dòrèmí fásọlá ti dó tó fásọlá rèmí rè dó má kọ̀ sọ̀yà piano pínpínpín f sharp onídúró mi ẹ ṣeun o pàgìrìgì pàgìrìgì èmi ló pa jésù gbá gbó gbá èmi ló pa jésù ń jẹ màmá aláṣẹ níta. can you imagine? Oh, ọmọ ni ìbá gbọ́rọ̀ sí ni lẹ́nu àbáyọ̀ ìwọ ọmọ odindi olùṣọ́ ọ̀jọ́ eh, ìyẹn wo irú béèrè wo nìyẹn ṣó ṣẹ̀ṣẹ̀ ṣe ni mo ṣe ń ka mú ni gbọ́ ìwọ àtọmọkùnrin yóò tẹ̀ mélòó tí mo ti ka yín mú dáhùn. ẹ sọ fún mi rárá pé gbogbo ṣe yàn máa mi ò ká. jọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo ti pàṣẹ mo ti sọ fún ọmọkùnrin yẹn mi gbọ́dọ̀ rí láàrin àwọn akọrin mọ́ rárá mi fẹ́ rí ní agbègbè ibi tó bá ti ń ṣe rìhásà àbí wọ́n ń ṣe practice táwọn akọrin wà mi fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ mi ní kó bá wà sí ṣọ́ọ̀ṣì nífẹ̀ẹ́ sọ ọkọ ẹ má jẹ́ ká wá sí ṣọ́ọ̀ṣì rárá kó má tẹ̀ dìbẹ̀ rárá àti rárá. ìyẹn ò dáa mo dínà pé kó wá sí lọ́hùn nìyẹn àmọ́ mi ṣùgbọ́n mi fẹ́ rí pẹ̀lú àwọn akọrin. ẹ ẹ múlò lẹ́nu jù kí dáàdì bá fún mi ní ààyè kí bá fún ẹni bá bàbá pásítà adúlọ́kọ̀ bájà joel joel ah, o mọ ìhà tí mo kọ sí ẹ o mọ orí èèyàn tí o jẹ fúnra ẹ you are a disciplinarian hmm. ṣo fẹ́ gbọ́ mo ní ọ̀wọ̀ púpọ̀ fún ẹ torí pé you are you are there orí ẹ pé o dẹ̀ mọ ohun tó ń ṣe láti sìn lọ mo ti fún ẹ lágbára yẹn ah. lọ wá ẹ gbà kò fún oh, ara tó bá ń wọ̀n ẹ ni kò fi dá. ẹ ṣe alàgbà díje sarah díje kó tẹ̀lé mi nine díje kó tẹ̀lé mi. lẹ́sẹ̀kẹsẹ̀. tẹ̀lé mi wá gbọ́ síwájú ojú rẹ̀ mẹ́wàá ju tẹ̀lé lọ kọ́lé síwájú máa nà máa nà máa bo káàdì rẹ̀ máa nà máa ṣe kiri. wá nà. máa nà wọn gbọ́ ní bẹ́ẹ̀ kí n nà lọ́wọ́ lọ máa nà kọ́lé dé rèmi náà kéèmù rẹ̀ mu èmi àná. kí ni mo ṣe. ẹ̀dẹ̀ mú tẹ́ mọ̀ pé ọwọ́ ẹ̀ ò dáa níbi ọmọ bíbá wí. ẹ jẹ́ kó bá wí. obìnrin ni Sarah tó bá lọ ṣọmọ níṣekúṣe ńkọ gbogbo tó bá lọ nà níbi tó yẹ kó ti nà ńkọ tápàlà hàn ní gbogbo tá gbà lọ bá mi tó ti yẹ kẹ́ gbá bá. ìyẹn ló ṣe máa múra láti má ṣe ohun tí ò dáa ẹ wo aṣá ti dẹnu bò ń bí ẹ bá ti jẹ́ ká bá nǹkan wa wí fúnra ra wa wọ́n ní kò sẹ́ni tó máa ń mọ̀ náà bí ọlọ́mọ. èmi ò lè ná ọmọ ìwọ ò lè ná ọmọ àgbà alágbàbáwí nìyẹn kó bá wa dá sẹ̀ríà. alágbàbáwí ti ti èmi ò fẹ́ o èmi ò fẹ́ o èmi ò fa mélòó lolúwa ẹbí ṣé ó kí ẹ̀yìn máa na ọmọ ọmọ òdìdí alàgbàjọ ni èmi ò irọ́ èmi ò fẹ́ o. ọmọ alàgbàjọ tó ń ṣe rádaràda ó jẹ́ rí mú mi. sarah ọdẹ ìwọ wa yes ọdẹ òun ìwọ wa ọdẹ ọdẹ ṣe ọdẹ rẹ ẹnu mi ó fi dédé ẹnu mi gbà sọfún ọdẹ ìwọ wa mo lè pè é náà yes i confirm it ọdẹ ìwọ kí wẹ́ẹ́ bá ṣe ọdẹ ńlá ọdẹ ṣe títí rẹ jẹ́ sọfún alàgbà yẹn dádì bá rẹ wọ́n dẹ̀ ṣe kiri wọ́n tún ká ìwọ tó ń ti ọpẹ wọn bí yẹn ti make love raise up for dẹ̀rù wọ wa ẹ́ dáadáa rò ṣe náà ah, ògò ní ìjẹ́sọ́fọ̀ ibi fúnra fúnra mi mo dẹ́ ṣe mo gbìyànjú sọ́fọ̀ àà ah, ah, wí gbọ́dọ̀ máa ṣe bí ẹni ọ̀dẹ̀ wí gbọ́dọ̀ máa ṣe bí ẹni ìjẹ́sọ́fọ̀ ìjà mo já ẹ̀ tán wí ṣe kiri wí fọ́ lómi. ọjọ́ ẹ gbádùn jésù tá à ń sìn gbọ́ ẹ gbádùn ẹ wá ókè o <laughs> ọ̀rọ̀ yín dẹ̀ ń yà mí lẹ́nu ṣáà. lọ́nà ẹ̀sìn lọ́nà ẹ̀sìn. lọ́nà ẹ̀sìn kí ni ọ̀nà ẹ̀sìn ibo níbo lọ́nà ẹ̀sìn gbogbo nǹkan gbogbo nǹkan pátápátá lọ́pẹ́ fi wúlò jù yín lọ. ọ̀pọ̀ ẹ wúlò jù èmi lọ. wúlò jù yín lọ dànùdànù gbogbo nǹkan tí mo mọ̀ ní wípé ẹ mọ̀ ju kẹ́ máa bó káàdì mi lọ ẹ máa bómi bómi bómi bómi bómi ẹ wúlò gbogbo ọ̀nà ni bàbá yẹn fi wúlò jù. jọ bí mo ṣe ń bó káàdì rẹ wé gbádùn mí zazu mí zẹdán wé gbádùn dán. Ah, Ọlọ́run káàdì mistrust yẹn ẹ oke òkè na ah. ẹ wá òkè rárá bẹ́yìn ṣe ń bẹ́yìn ṣe ń bó káàdì ẹ̀ wé gbádùn ẹ̀ ẹ̀yin náà wé gbádùn ẹ̀ ah. naira oṣù kan báyìí ẹ máa bó káàdì bó yẹn kí tó sọ ha o ti fún mi ní nǹkan. sọrí ibi réètì nẹ pọ́ìntì rẹ yẹn kò jẹ́ sọ́fọ̀ ò nẹ rà ẹni jẹ́ sọ́fọ̀ ò má rẹ̀ ò má bo káàdì rẹ̀ ò má bo káàdì rẹ̀ ò wọ́n máa sọ̀fọ̀ bokotwa ọmọ awé ìtúndú àwọn sú ah. ibi tí wọ́n ti ń bó káàdì o ó kàn ah. máa pàdé kọ́lú yóò kàn máa sí kíni yóò kàn máa bó káàdì dáadáa díẹ̀ díẹ̀ sọ̀fọ̀ wá dọ́ọ̀dọ̀ ẹni èrè díẹ̀ sọ̀fọ̀ wá fún ẹni five hundred naira one thousand ẹ wá fọ ọ̀pá ìnara ṣíun ṣíun wàdẹ́ máa lọ lé. èmi sọ̀fọ̀ èmi strong mo lé e níbẹ̀ òun náà pé ní zu zẹ̀ òun á zà òun sẹ̀ òun á zùà. ẹ ẹ síkì o dáadé ò kọ̀ mọ́ pẹ́ síkì ọlọ́run ẹ síkì jésù gbọ́ ẹ síkì mímọ bó ṣe ń ṣe bí bẹ́ẹ̀ mi àti nǹkan kò tiẹ̀ yé mi. ó dà síra n ò máa ṣẹlẹ̀ ìṣọ̀fọ̀ ọ̀rọ̀ yìí dádì ìṣọ̀rọ̀ má tẹ̀lé dádì ìṣọ̀fọ̀ lọ bá wí wọ́n tún la bá ẹ wí bí àdẹ́bọ̀dé yìí mi nìfẹ́ gbàgbọ́ ẹ wí o torí ìṣọ̀fọ̀ lè di ara ẹ̀ níbi tí fi ń bọ ewì náà ni wọ́n fi bọ ewì náà kò lè pọsibú. náà sí. bájọ wẹ wọn ní ẹ bá mi wí ni ẹ mẹgba jáde kẹlù mi. ọ̀dà ẹgbà bọ́sùlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ tún gbé ni bẹ́ẹ̀ kí n jáde èmi ló tún ti bẹ̀rẹ̀ ogun adúlẹ̀. òun ni kó ṣáà keep to time tí mo fún ṣètìgbọ́mà kò sí wàhálà pẹ̀lú ẹ̀ mọ́ ẹ̀yin ò ní sọ nǹkan fún wa ká má gbègbèsẹ̀ lórí ẹ̀. ó ní problem ẹlẹ́dẹ̀ ò takò ẹsẹ̀ owó ẹlẹ́dẹ̀ ò takò ẹ̀. délé kí ló ní kẹ́yìn guys yìí jimmy kí ló tẹ̀ ń ṣe báyìí náà. we will start with first mo wà shocked n pé oyè wà lólè ò tí jáde but then èmi kọ́ ló sọ pé kí n jí náà ṣe bá kí n lọ sọ pé kó jí ẹ. pè mí ní fowó ṣayé mi ò rówó ṣayé débi tí mo máa fowó ṣeré mo wá ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. tó mọ pé pọ́sibù kò jẹ́ pé àwọn ayé tó ń ṣe wọ̀pọ̀ yìí àwọn náà ni wọn ò jẹ́ kí làákàyè ẹ̀ kó pé dáadáa. láti ẹni lọ fọwọ́ ṣayé ọ̀nà kó máa là fẹ́. irú ẹ̀bẹ̀ wò lẹ́ ń bẹ̀ mí ẹ̀ ẹ̀yin ní ìdòwó èmi náà ní ìdòwó èmi dẹ̀ lájọ́ kàn kẹ́mi wá kówó yẹn fún yín kẹ́yìn lọ fi tán ìṣòro ti yín àbí. ẹ màámi ẹ̀yin náà gbórúkọ tẹ́ pè mí ẹ mo fẹ́ bi yín níbèrè gbogbo wèrè wo ló sọ mí lórúkọ I give it to you. <laughs> Baba. She elaborate for You walk in tèmi. You need gods like one rock, integrity tèmi. We rules tèmi, right? àmúṣe yín ẹ wá patronize mọ́ so mo ń wò pé bóyá ẹ̀ ń bínú sí mi abẹ́ ń bá mi jà because mi mọ reason tẹ̀ ṣe wá sọ́dọ̀. èlò ló lọ́wọ́ dágbólu owó ìdọ̀tí lọ́nà náà owó bọ́ọ̀kì ni ò lówó bọ̀ bí o tọrọ jẹ. wáyé kò ṣe máa di sẹ́ńsọ̀ lóò tó lọ gbé ọ̀hún tí wá sí inú ilé mi. ó sọ fún ẹ pé èmi àti òun ní nǹkan pọ̀ mhm. we have an affair and you're okay with it? Eh? Oga, are we still in power? Yeah. Lucky. Wọ́n rí kò báyìí. Mi ò wọ́n pé lálejò. Àdà mi lọ. Oríṣiríṣi la máa rí inú ilé ìbá ìwọ lọ. Wọ́n tún ti mẹ́ṣin ọba kútúpà kútúpà mi wá. Ọmọ kúrò màá níbi iṣẹ́ fíìmù bóyá get it like Jimmy ni. Ìwọ lọ́wọ́ níbẹ̀ ìwọ sọ pé ìyàwó ẹ̀ lélẹ̀ kíní kan kìnìkan ìlú àdẹ dúró Oh yeah, Oga. ọ̀gá, ìyàwó mélòó náà ni? Ìyàwó mélòó, ìyàwó kan náà. wípé kò yẹra fúgbà díẹ̀ kò má wà sínú ìjọ yìí. E, èmi náà ti yẹra sà àwọn kwaya ló pè mí sà wọ́n ní ẹ bínú sí mi mọ́ sà. ẹ gbọ́. bẹ́ẹ̀ sà. nígbà wo ni mo bá yín sọ yìí ṣé ẹ mọ̀ pé ó wà under suspension bẹ́ẹ̀ ni sà á mọ̀ sà sà láti ọjọ́ tí bọ́pẹ́ ti lọ gbogbo àwọn tó ti wá sínú ìjọ ìsà wọn ò mọ ìlú ìlú rábàrà bàbá ẹ̀ náà lù anytime tí bọ́pẹ́ bá ti lù lù a máa ń gbádùn a máa ń enjoy wọn torí bẹ́ẹ̀ la ṣe rọ́ṣẹ́ sọ. ẹ máa ń gbádùn ẹ máa ń enjoy ẹ <laughs> ẹ gbọ́dọ̀ ṣe joel mọ̀ sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà bra joel mọ̀ sí sà. ó dá yín lójú. joel joel ọ̀hún joel joel o ìyá àwọn ẹ̀yin lẹsẹ mi mi ò ráyè o mi ò ráyè o. Hey ọmọ wo ìyá rẹ ìyá wo ọmọ rẹ ṣọ́ra yí ẹ lóde báyìí kí o tọ́ ọmọ ẹyọ kan ṣoṣo kó tọ́ tì èmi ni mo fún lóyún èmi ni mo fún lóyún ọmọ ń lóyún mọ́ ẹ lábẹ́ lábẹ́ òrùlé ẹ. kí ni kì í ṣe ṣe tiẹ̀. ẹ ṣe ẹ àìsàn kiri ohun tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yìí. ṣé mo ráyè bá ń sin amúnibú ni ẹran òbí yẹn. ọ̀rọ̀ tó fẹ́ kí n máa fetí gbọ́ òun òun ló jẹ́ kí bàbá máa rọlé. o tiẹ̀ tí ì gbọ́ ẹ̀sìn tó máa tó máa ṣe láàrin ìlú pé ẹ wò ọmọ olùṣọ́ ìyá ò tọ́ ìyẹn ló ṣe kókó sọ fún mi for the last time ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún. gbọ́rọ́ mo ní tàlẹ́ fún ẹ lóyún. joel ni dáàdi. joel ló fún ẹ lóyún. yes sir. joel ló fún ẹ lóyún. yes sir. ṣé kò ní mẹni tó fún lóyún ni ẹ ṣó kéré láti mẹni tó fún òun lóyún ṣé kò kó ni well done ẹ ẹ nàá á fún lóyún jọjú ẹ lọhùn kan sí i torí kò tí ì bá ẹ wí tán o torí bàbá ẹ máa ń sọ wípé kó bá ẹ wí ṣe bẹ́ẹ̀ ni kó máa bá wí àbí ẹ ṣé bó dẹ̀ ti bá yín bá wí sí Joel ló fún ẹ lóyún. Joel ló fún ẹ lóyún. tó ń ṣe kiri tó ń dá lójú mo mọ ohun sọ dájúdájú ẹ wẹ́ jẹ́ kí n jẹ́ kí ẹ mọ̀ ọ̀ràn kan ẹ bá mọ̀ n fẹ́ kí ẹ mọ̀ ah ni wọ́n bá sọ fún ẹ ẹ ń ṣe mi rè bìdàbìdà are they mad of something na mi gẹ́ dàbìdà the short effect of something Ini. ẹ ṣì wọn lè bá mi sọ ó ń dá lójú sọ́fọ̀ èmi gangan rè ní dàbìdà ẹ ṣì sọ́fọ̀ bóyá ọ̀rọ̀ sọ́fọ̀ bóyá dàbìdà ó ti dàgbà o bọ̀mùkọ́jẹ̀ kan fẹ́ mọ̀ sọ́fọ̀ bọ́n ṣe ń wò dájúdájú yẹn èmi rè ṣe kiri rè ní dàbìdà ókè okù òun ro kùnrin o bàbá ọmọ rẹ̀ bá ṣe kiri rẹ̀ máa ní ọmọ hundred percent ìgbà kẹ́yìn gbọ́sọ̀pọ̀ hundred percent liver boy ọmọ Adésanyà hundred percent ńlá ókè okù lóko ọmọ bàbá ọmọ rẹ̀ ìfẹ́ jẹ́ kó ṣe kiri kó gbé dábìdá mi. mo jẹ́ DPO. kí láṣọ́ránsì pé oyún tí wọ́n ń sọ yẹn wọ́n ṣe oyún yẹn. kó sì wọn gbọ́ síta àbí wọn máa ń fetí lẹ́ẹ̀ká káàkiri wọn máa sún àwọn ọmọ hip hop Davido ọmọ Adeleke give me assurance assurance gangan lè mi fẹ́ jẹ́ number one assurance ní ẹ̀bà mọ̀ ṣe rí i alàgbà ìyẹn fi mí wọ̀n bí wọ́n ṣe wà yẹn náyé náyé wọ́n lè ṣe ìwúrọ̀ ọmọ wọn ká tó sọ fún ọmọ àṣẹ ìwúrọ̀ ara wọn ara ṣọ́ọ̀ṣì ìyẹn number one ẹ̀dì yẹn mú ẹlẹ́ẹ̀kejì hmm, ṣẹlá fúnra fúnra rẹ̀ ènìṣẹ́ yìí tó sọ fún ọmọ alàgbà ló jẹ ẹlẹ́ẹ̀kẹta joel nẹ́mọ̀mùsì joel òun rẹ mọ̀ mí sí èkejì orúkọ mi gangan òun samson alágbára kí ẹ gbọ́ sọ̀fọ̀ ṣáàzù ó máa ṣe kiri ó máa ṣẹ̀ ẹ̀kẹta ni wọ́n mọ̀ gangan òun gangan ìjẹ́ sọ̀fọ̀ ibi àti bíbí náà mọ́ egu mìíràn máa ń gbé egu egu àjọbàtà kí ẹ gbọ́ sọ̀fọ̀ wúrúwúrúwúrú tó sọ̀fọ̀ ìgbàgbọ́ òní ká má ṣe kí ni ká má ṣòro ká lọ sunday ká lọ ṣọ́ọ̀ṣì níjọ́ sunday mo bá dọ́jọ́ monday àmá gbé egu bó bá dọ́jọ́ tuesday àmọ́ la tù wọ́rọ̀ bó bá dọ́jọ́ wẹsẹ̀ egu alágẹmọ yẹn má jáde kúnú kúnú kúnú parun kúnú parun wúrú wúrú wúrú wúrú wúrú wúrú wúrú nítorí sọfọ gangan mo mọ mo sì máa jẹrìí èmi lè nà ọmọ. àti sọfọ déédéé gbàrí sẹ́dá máa ń pè mí sọfọ ya òun kan onígbàrí pa alàgbà kí wọ́n ṣe kiri kí wọ́n kọ́ ọ̀dọ̀ mìíràn wà ó dẹ́ gbìyànjú kí kí n jọ kí n ṣàánú ohun ohun ìbámáṣe mo fún lówó mo sáré sọjà ọjà mi ó ṣe kiri ó sáré sí mo gbìyànjú mo ká mo kówó jọ mo dẹ́ ṣe kiri mo kówó yẹn rẹ̀ mú mi di èrò Ghana ìmùdè láti Ghana mi ti bẹ̀rẹ̀ sí pé sarah ègbè kọ́ lù mí o all because I ask of my son ṣe ti rí bí ọ̀rọ̀ mi lọ ègbè kọ́ lù láti gbà mí pé pé tó sọ mo ní fún mi ní ọmọ mi bí ayé ṣe rí rẹ ẹ̀dá ẹjọ́ yẹn ní kọ́tà ara wa yìí ǹjẹ́ ẹ̀ náà. ṣé gbogbo ọmọ tó sọ sílẹ̀ yìí sí. ẹ tí alàgbà bá dúró àti sarah dédé náà pátá rí má sọ ẹjọ sí ma ilé ìṣẹ̀ràn ọkọ mi ẹ gbé kọlù kẹ́ kọ̀ pé adájọ́ kún ọdún àì kẹ́ pé bá wọn kàn àì kẹ́ wọn abẹ́ ẹ̀sìn rékọ́dù mi kẹ́ lè pèlè ẹ̀rọ sọ̀rọ̀ mi ò jó ẹ̀ mo ṣe kiri mo stamp rẹ̀. ṣo lè dúró síwájú wọn kó sọ gbogbo nǹkan tó sàn. Hmm, sọ́ọ̀rì yẹn màá dúró rí picture mi ẹ ti rí fídíò mi rẹ̀ yẹn social media yẹn post rẹ̀ níwáyé. Alaye o ti lé ní an hour àti wà mí báyìí now wetin we go do now. ah ọmọ táyà ti lọ ṣá mi ṣọ́ọ̀bù ọmọ iṣẹ́ wà ní school. Ah, ah. maybe you should call this guy make he no use that one dey delay our balance o. Oh. Yeah, hello, Alpha jọ ṣé ọmọ yẹn máa ń ṣe lẹ́sìn. Ah, àárọ̀ ọmọ yẹn látàárọ̀ wọ́n ráńpẹ́ nìkan ti ṣáájú adébíyò àti wípé àwọn tí mò ń gbóhùn wọn nínú kíláàsì yìí lẹ́sìn náà ṣe o kò kí n ṣe lẹ́sìn ẹ kò sí problem jọ báwo la ṣe máa gba balance tètè wa nítorí pé iṣẹ́ tó gbé fún àwa ti ṣe. hello. Ah, wetin happen? Ọmọ ìjà fún ọmọ mi létí ni ṣá. Ah. Àti mo bèrè balance lọ́wọ́ ẹ̀. Ṣé o máa fi yẹn delay balance tiwa ni? Bó ṣe tó gbé fún wa ti ṣe náà. Ìyẹn ò kì í ṣe issue. Ebi we know where in Kaba dey, we go meet am for there. But wetin I know say anybody wey do mọ̀nàmọ̀nà, you go see mọ̀nàmọ̀nà. Kò sí àmọ̀ o. Because ọ̀bọ̀ yìí mọ̀ pé mi kì í bó báyọ̀ ṣeré o, mi ò ń fọwọ́ báyọ̀ ṣeré o. Hmm. hello, yeah ah ah ah akịne kamam shi aina ya Ṣe ṅụrụ Agọwini ọ yé kèmtiwanụnọ tipenụ ahụ ị ma je kọ pe tori o je ah this time ah this time ra ra o je kemtiwanụnụ Ghana ah ah ọ yé kemtiwanụnụ Ghana na ẹ Gana m lọ na o, pe so ọ ya ọ ya je kọ pe je kọ pe let's go let's go ah ndetụ ọfiimi ọrụ ọrụ ọsaki nị. ọ́físà Joel àbí. ẹ nǹkan tó dùn mọ́ mi nínú ni wípé ẹ̀yin pàápàá ẹ wà wíà gbogbo bó ṣe ń tẹ́tìn wa lórí ọ̀rọ̀ ọmọ yẹn. lóòótọ́ ni sà ṣùgbọ́n èmi wò ó pé kò ń ṣe ìjà ẹbí náà ni ó ń jà kó ń gba gbogbo àlàyé tó wá ṣe fáwa lórí ọ̀rọ̀ ọmọ yìí. ẹ wo ń máa wò rèé ó ṣe wá jẹ́ ìgbà tí dábírà ti wá dàgbà ló tó mọ̀ lọ́mọ ẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì mi ìfẹ́ kó fi gbé ayé tiẹ̀ kó fi kó bá ọmọ yẹn torí òun ò mọ ọlọ́run kò fogó fọlọ́run rárá yàtọ̀ sí yẹn pàápàá joel tẹ̀rí yẹn is a green snake under the green grass. anyways láti àná tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ làwa ti gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé àti set out àwọn mẹ́ni wa kán bẹ̀rẹ̀ sí monitor Mr. Joel's movement because àwọn láti make sure pé ọmọ yẹn láti jẹ́ rírì ah. but the truth is if there is any latest development or update àwa náà máa get back sí it. Ah, inú mi á dùn ọlọ́run nínú àánú ẹ̀ á fún yín ṣe eh, ojú òní tí ẹ̀yin eh, pàápàá ẹ̀ máa rí bá ti ṣe thank you so much. Thank you very much. Mm, so, uh, thank you. Ah gbogbo ohun tẹ bá rò pé fẹ́ bí wá ẹ pé a ṣàlàyé. Mr. Um, Jure. Why are you not picking our calls again? How do you mean for me to pick your call? Are you guys mad or something? Are you guys short of faith of something? Ẹ don't kí ni problem rẹ̀ gidi gan? ẹ̀dá mi sọ fún mi pìkì èmi máa pìkì kọ́ọ̀tù tọ̀dọ̀ ẹ mo sọ fún kẹ́ bá mi ṣiṣẹ́ wọ́n bá mi ṣiṣẹ́ dájúdájú lẹ́dàá mi lójú sọ fún ẹ rè gbé ọmọ ẹ̀ pamọ́. ṣé o kì í kó tóun túra sọ pé àwọn òṣìṣẹ́ wa dáadáa àbí. wọ́n ti fail already you are a oh, failure. òun túra láti máa play lórí intelligence tàwa. ẹni bọ́ọ̀mù rẹ pẹ̀lú intelligence òsàn yẹn ẹni bọ́ọ̀mù rẹ méjèèjì. Mr. Joel mo jẹ́ lẹ́yìn tí mo ti fi ojú kún ẹ eh. mo fi Ọlọ́run búra máa gbọ́ òmìnira wẹ̀yìn bàbá tó bá ti ń gbọ́ gbàngbàngbà alágbólò àbí gbòǹgbòǹgbòǹgbò ọ̀bílà kì í ṣe lọ́wọ́ èmi joel ẹ̀dá padà irun ẹ̀ bá ti ṣe irun ẹ̀ bá má ṣe irun pẹ́ ṣe àbí ẹ̀gbọ́n èmi rè dẹ́ dùn síwájú ẹ̀ kí n bá ti ń lọ mo fẹ́ jẹ́ nfẹ́ rí ẹni rè má bí bàbàbàbàbà rè bí bàbàbàbà kú ẹ̀ kò ṣe kiri kò dá èmi dúró igbó ọgọ́ èmi wà what are you saying come off there. no no no no no farabalẹ̀ ọmọ nǹkan tó bá bí mi ní sùúrù bọ̀bọ̀ jọ ṣé ìbàdàn àṣeṣe ẹ̀sìn ni a lè ṣe sí ibà ìfarabalẹ̀. Baba, oh no, Kotuma, ah, you know me, oh, I know they play, oh, ọmọ. I know you, but you don't know me too well. Esun rẹ̀ máa ṣẹlẹ̀ irun rẹ̀ bàbá ṣẹlẹ̀ àjọ máa gbà. Wọ́n máa boss everybody. Wọ́n ní wọ́n bá boss rẹ̀ máa mọ̀. Ẹni rẹ̀ máa sun jámá sẹ́ẹ̀lì rẹ̀ máa pọ̀ jù. Máa kọ́kọ́ pé ọ̀túnba òkòkò, òun tún ti ààbò. Yà ẹ káàsán jọ. Ṣé mi lè ẹ̀pùn ẹ kí mi lè ṣerun ẹ? Kí tù ṣẹlẹ̀? Mr. Eh? Kò sí wàhálà kankan this time around. Okay. Eh, DPO lọ́kàn ní ká wá invite his office. lẹ́lẹ́ẹ̀kẹ́ lò kẹ́fẹ́ jẹ́ kí n tún ṣe ọ̀rọ̀ rẹ̀ wà lẹ́ ṣáájú ọmọ fà gidi gan o. Mr. Joel ẹ ṣe farabalẹ̀ kẹ́ bá àdọ́gò wa náà. ẹ jẹ́ ká lọ jẹ́mi lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi. èsì wàhálà. am I dọ́fà? you have your right I have my right. everybody dey in the right wọn. Joel níbo ni dábìrà wa. DPO ẹ jẹ́ kí n jẹ́ kí wọ́n rí aláìsàn ọkàn kókóre wa bẹ ṣọ̀fọ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́mọ̀ ṣọ̀fọ̀ ẹ ń ṣe mí lè gbé dábìdà alágbàdì kí wọ́n béèrè ọ̀rọ̀ dábìdà náà rọ̀ ẹ béèrè ibi wọn bá gbé dábìdà ibi wọn bá ṣe kiri kàn fi pamọ́ sí ibi wọn fi gbé pamọ́ sí orúkọ jẹ́ kí mọ̀ tí wọ́n dẹ̀ tọ́ ara wọn dábìdà ọmọ mi òun fẹ́ gbé jáde ní. joel joel ó dẹ̀ mọ̀ mi o má jẹ́ kí n fi bíbélì gégùn fún ẹ má jẹ́ kí n fi ẹ́ bú o alàgbà ẹ̀dá padà yẹn gbẹ́dá padà joel yẹn yóò sọ fún ẹ mọ́ ntẹ́lẹ̀ ńlá èmi ti yàtọ̀ mo ti yàtọ̀ joel lè dúró níwájú ti bí òkò dúró níwájú ọ̀dọ̀ rẹ̀ mo ti yàtọ̀ pátápátá wa ibi ẹ bá ṣe kiri yẹn bá gbé dágbéra ṣe òun gbẹ́jẹ̀ kébì mọ̀ ẹ fi ìpè àti èbù ẹ fi ẹlẹ ẹbí gan fẹsẹ mú ẹ wọn lóko sàtọ wọn ti wa ibi mi àbájú ọmọ mi sòun kẹjẹ kí mọ kí n tó pé ní ìjẹ̀bú mo di mo sàn kọ́kọ́ fún mi ní ogún twenty thousand péré wọn hmm. ìpè wọn. ó máa sẹ ó máa ń sàzú káyọ̀ lọ́sìn ló àwọn kókó tiwa ẹ wò ẹ má pàdé kọlu kọ́kọ́ mọ̀ máa yí ẹnu ọ̀run wa. so Joel ó mọ̀ pé ọmọ ẹni Dábírà. èmi lè bi Dábírà ọmọ mi wà. ok kí ló tó ṣe wá plan pẹ̀lú àwọn kidnappers kan gba Dábírà. yes nọrọ. <laughs> Joel for the last time eh. níbo ni Dábírà wà. alàgbà Dábírà. ṣáàkì báyìí ṣáàkì ẹ pariwo ẹ ti ń gbọ́ ṣáàkì báyìí ṣáàkì ẹ mú ẹ fa ẹran bí rẹ lẹ́pẹ́ ṣáàkì báyìí ṣáàkì ojú kókó má fọ́ ṣáàkì bọ̀yì ṣáàkì ọmọ ṣáàkì tó lálẹ́ òlékò ṣáàkì bọ̀yì ṣáàkì you again so ìwọ ló lọ jí ọmọ ọlọmọ gbé kí lọmọ ọlọmọ lọ ń ṣe lọ́wọ́ ẹ. sir punch of correction bẹ́ẹ̀ni kò kí sọmọ ọlọmọ o ọmọ mi ni ó lè má yẹ yín bọ síra. mo lọ síra o hmm. tún mọ port of eh, correction ọmọ yẹn náà o ṣe rí parí bẹ́ẹ̀. Yes, sir. Ah, sure. Yes, sir. Um, um, I'm not doing that. Ẹ̀rù àti sọ fún yín náà ló ń bà mí. Dòdò Jésù gbẹ́kẹ̀ lóhun kan lẹ́yìn òru kọ́lá Jésù. pẹ̀lẹ́ ló jàre. ọmọ yín ló ní fẹ́ bá yín sọ̀rọ̀. ṣé o lè. fẹ́ gba jam mo fẹ́ náà lè eh, ṣàlàyé. mo fẹ́ gba jam form mi ẹ eh, mi gbọ́. mo fẹ́ gba jam form jam form result. Ah, kò yé mi èwo ni ègé àgé sẹ́yìn ègé àgé sẹ́yìn nìyẹn nígbà tó ti ní ND national diploma ṣé bó dẹ̀ máa padà sí skul kó lọ parí HNDN èwo tún ni kó tún padà sẹ́yìn lọ gba jamb. ok o ti yé mi no degree ni mo fẹ́ ṣe sá. kí ni ọ̀fà náà jẹ HNDN ńkọ́ kí ló jẹ́ dá mi lóhùn and besides o ti gbà yí pé tó bá ṣe HNDN tán o lè lọ fi ṣe masters kí ni èwo ló tún fẹ́ máa wẹ́ má má darẹ̀ láàmú o ò ní jamb nsìn. mo ní rárá ìgé àgẹ́sẹ́yìn nìyẹn two years tó ti wá ṣe ń polytechnic yẹn kọ́. I shut àìní kan ṣe ló ń dẹ̀ láàmú tó bá ti rọ́mọ tí tí ò ní kan ṣe a máa wíru a máa wíru o ti wà o ti ṣe ẹ́ndì lọ ṣe hnd ẹ any other thing tó bá fẹ́ fọ́dà mo àwà lé fún ẹ ẹ listen mi fẹ́ kó ṣe jàǹbó kìdẹ́ ń ṣe pé kó wá lọ fún lówó jam kọ́lẹ́ mi ó wá dùn mí o no no no no no no no case closed mo ní kò sọ̀rọ̀ lórí yẹn a lọ ṣe apari hnd ẹ̀. èmi tó wá ń jọsẹ̀ mọ́lẹ̀ fún tí yóò ṣe jọsẹ̀ mọ́lẹ̀ fún bá bẹ́ẹ̀ ń ẹ má kọ̀ mí láti máa gbọ́ ọkọ mi lẹ́nu tó bó ti ṣe wà orí ló jẹ́ fún mi o olórí gbogbo ìjọ dẹ̀ o ah, ah mò ń cancel àwọn èèyàn kí ni tó bá déwájú mi kí n má rí lémi tó má jọsẹ̀ mọ́lẹ̀ fún mi lọ bá bàbá ẹ lọ jọsẹ̀ mọ́lẹ̀ wájú ẹ̀ nǹkan tó bàbá bá ti náà fẹ́ ń máa ṣe mí láṣẹ lórí ẹ̀ mí láṣẹ lórí ẹ̀ kí ni. sọmọ ní gbajà fún. tí bá fẹ́ òkú lọ́wọ́ kó gbàdú fún ẹ oyún máa máa jáde létí ẹ ni. sarah ni. say what. sarah. kí ló ń wá kiri. tó dáa kí ni bùdá akin how many times ni mo ti ní kẹ́ má ṣe gbogbo kinní mọ́ ẹ dẹ̀ ti ní ẹ̀ ní ṣe mọ́ ewu bẹ́ẹ̀ ṣe tó kinní mọ́ra látòkèdélẹ̀ láì lọ jagun ọba kí ló ṣẹlẹ̀. kí ló dé pé o máa ń sìn rìn ìgbà tí ó bá yẹ kó rìn ò ní rìn ìgbà tí ó yẹ kó rìn ló máa rìn. Ọlọ́run má máa jẹ arógun ìgbà tó bá yẹ kí n kí ló ṣẹlẹ̀ gangan ṣé wọ́n pè yín family house yín pé ogun. wọ́n pè mí gáràjì pé wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ wa só mo gbọ́dọ̀ débẹ̀ torí garage, wọ́n ti máa gba gáràjì. torí gáràjì lẹ ṣe Dubai láì ṣe pé bàbá yín ló ní garage ọmọ pọ́nmọ pásítọ̀ nìwọ ṣé gáràjì lèmi ṣe so o mọ̀ ń pa ẹ̀ so o má dá sí. bọ́dà Kínbọ̀ ẹ ti sọ fún mi pé you you you actually said you're not gonna do all this again ẹ náà ní ṣe mọ́ you promised me now. wo èmi ò gbọ́ gírámà nǹkan tí mò ń bá dé mọ́. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ bọ́ gbogbo ilé ẹ lè lọ ní gáràjì nítorí ẹ fẹ́ wá rí yín fún nǹkan. rí mi fún kí ni nǹkan tí mo bá wá wà very important a dẹ̀ need láti sọ so ẹ kọ́kọ́ bọ́ gbogbo ilé bóyá létà tèmi bá lọ pé ẹ bọ́ náà. òòlù èèyàn wọlé lé ìbáyìí kí n bọ́. Hmm. Ah, bẹ́ẹ̀ ni nífẹ̀ẹ́ mi tí wọ́n bá ń bá olólùfẹ́ sọ̀rọ̀ ẹ ti ẹ bọ́. lẹ́yìn náà ni ìjà àríṣẹ́ máa ti yàn sínú kànga. ṣé n bá yín tú tẹ̀. má wọlé má wọlé má wọlé kó má di pé wàá wá nǹkan fèètì. ọ̀dẹ̀ ọjọ́ lágbára ò lè tú gbogbo ehm, ele. inú fíìmù mo ti máa ń rí irú nǹkan báyìí. ẹ ò ti rí lójú ayé náà nìyẹn tó bá dé òwe tó bá di délé kó lọ máa sọ fún àwọn dájú so kí ló ń ṣẹlẹ̀ ah. ìgbéyàwó ilé yìí ẹ má bínú. kí ló sọ pé o fẹ́? Hmm, bọ́dákì JAMB form ti jáde mo dẹ̀ fẹ́ gbà because mo fẹ́ lọ ṣe degree mi àmọ́ dáàdi nípa àwọn ní fún mi lówó kankan mo dẹ̀ ní kí mọ́mì náà má fún mi mo dẹ̀ gbọ́dọ̀ gba JAMB form mi kò dé síbi tí mo ti lè rówó àbíbi tí màá sáré sí mo ṣe ní kí wọ́n á bá yín pé kẹjọ èló lowó yẹn. Mm, fifteen thousand five ni. o ti tán. ó ti tán sá. torí nǹkan tó fi torí ẹ̀ wá nìyí. ẹ̀ náà wà lára màá fún ẹ. ẹ ṣe ẹ ṣe tán. yà á dúpẹ́ rẹ ni. à ń bọ̀ rẹ tí wàá ń lọ. bó ah, ti tán. ẹ ti sọ tán bọ̀ wá ọ̀rọ̀ wá ṣì kù ẹ má ah. lọ gáràjì lọ jàpátá ẹ dúró ẹ dúró ó ti mẹ́tẹ̀ ti bó káàdì ẹ wá salad ló ń ní. mtn ní àwọn ṣe fẹ́ lọ já ni ó ti pẹ́ òun ti bí. ó pẹ́ tí gbogbo gbà ni. ọlọ́ọ̀kì hmm? ẹ̀dùnú ẹ̀wù bínú. <laughs> ẹ ṣe ṣẹṣẹṣẹ. lóòótọ́ ni this is not the very first time tàti máa ń wà àjọ máa ń ṣeré àmọ́ èyí tá a ṣe the last time yẹn ló dúró sí mi lára so few months after mo wá write wọn ní prison all because I've been trying to message him and to get through to him I couldn't so I had to write him to let him know pé oyún ti dúró sí mi lára torí ọjọ́ iwájú. <laughs> Ah. Hmm. Ah! Sarah irú ọmọ wò ni ẹ lọ? Èkí ló dé tó wá parọ́ pé ju ẹ̀ ló lóyún fún? tó ń ṣeré tẹ́lẹ̀ but èyí tí a ṣe last year ló dúró sí i. ẹgbẹ́ jẹjẹ tó débi o kí nìdí tí o fi sọ pé òun. dáàdi mo fi pé tí máa sọ wípé ọkọ joao ni ẹ máa accept like ẹ máa gbà torí pé ó jẹ́ church member wa then you know he, he, he used to be the one to lead us in the uh, choir section so <laughs> then àwọn. Uh, I know you wouldn't accept it due to you you being a. irú iṣẹ́ tó ń ṣe. ẹjọ ẹ má bínú ẹ má la ìkọ́mẹ́dì gan ẹran pé gẹ́gẹ́ bí òbí ọmọ ẹ̀yin bàbá ọmọ dp ọ̀hún àti organize kìíní kámẹ́rà ìdúná kámẹ́rà sí. the scene na angle one the scene na angle two lẹ́sìmù forty five wà lẹ́sìmù eh, lẹ́nsẹ̀ seventy five wà ẹ jọ ṣé èsì yẹn ń yà náwó ṣé cum yà ní àbí medium short àbí wide rẹ wà. torí de nínú ẹ̀fọ́ náà tààrọ̀ ìwọ ìjókòó bíi ti bá ọmọ sẹ́yìn náà ìjókòó bíi ti ọmọ kan wá pè ẹ jọ ibi tí wọ́n rà jì kámẹ́rà sí torí de nínú ẹ̀fọ́ yìí ẹ kàn mí ọ̀lẹ́ ra ẹ jẹ kiri ẹ ẹ rà wé ẹ jẹbi strong ọmọ mi wọn gbé dáadé kí ẹ sọ fọkọ ọmọdé kò lá ẹnu kò rẹ́rìn-ín wọn sọ fọ eyín rèyìn rẹ confam wa tó sọ wọn yìí láì nínú kékeré kí yìí fi ta òun rẹ ọmọ rẹ ọmọ mi má jọ mi kọ́mọ ẹ̀ grow up ń ojú ẹ̀ mẹ́wàá ju tẹ̀lé rọ o. èmi tó kí ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ẹ ọmọdé àmá ṣe DNA ìyẹn rẹ síbù jù àmá ṣe DNA kó o ti wo ìwọ ṣe tán. alaye o ti tẹ́ mi lọ́rùn báyìí táìmù ilẹ̀ máa mọ̀ pé jẹ̀ tèmi náà kì. gbọ́ kí jọ́sọ̀ fún ọ sọ pé saki ó kì saki ó kì saki ó kì. wàá rí ìrànwọ́ tó ti gbọ́ hmm. ṣùgbọ́n oníkọ́ ọmọ fẹ́ yín ó máa rẹ́rìn tó bá jí. So, ìyìn tí ní ọpẹ́ tí ní agbára bàbá mímọ́ ẹgbà ọpẹ́ wa lórúkọ jésù olúwa wa àmín ẹyin kó tó di pé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà a ti fi ọ̀rọ̀ sí ọwọ́ ọlọ́run ìwé mímọ́ ṣàsọ fún wa pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run wa wá bá wa dá sọ̀rọ̀ wa ẹ ojú òní tiwa hmm, inú mi dùn ayọ̀ mi kún kò sí bí a ṣe wáyé pa a máa rí bẹ́ẹ̀ náà la máa ń sábà rí àmọ́ tó tó dùn mí níbẹ̀rẹ̀ kò ju wípé kí nìdí tí o wá ń fi pamọ́ tó jẹ́ ká mọ̀ pé òun ni biological father ọmọ ẹ̀.

pé pé eh, eré orí igi ọlọ́run ló ní déédéé lọ́wọ́ sórí iṣẹ́ tá à ń ṣe kọ́ ló má ta ìwà tá a ní òun ló ṣe kókó ẹ wò ó béèyàn ń ṣiṣẹ́ ní báǹkì tó bá ti jẹ́ni tí ò ní ìwà ìrẹ̀lẹ̀ tí ò lóòótọ́ tó jẹ́ jàgídíjàgan èèyàn bó pẹ́ bóyá ìwé ẹ̀ á fi hàn láàrin báǹkì tó ti ń ṣiṣẹ́ ẹ̀ ṣé mọ̀ yẹn ni gbàtà tiẹ̀ sọ yẹn chọ́ọ̀chì nǹkan àárí oníjàgídíjàgan tó dẹ̀ jẹ́ tó ń jọ́sìn déédéé. tí òun bá ní ìwà pẹ̀lẹ́ tó mọ ohun tó ń ṣe tó fókọ̀s tó mọ ohun tó ń fẹ́ fáyé òun iṣẹ́ yòówù tó kọ́ máa ṣe yẹ kọ́ lọ́rọ̀ ṣe ń lọ́sà iṣẹ́ tí mò ń ṣe náà iṣẹ́ ẹ̀mú kan ní kí n fi máa fojú sí wọ́n ṣe máa ṣe pé kí mi náà tí mo bá ti tówó jọ màá lè ra mọ́tò màá gbé fáwọn another driver. wọn á tún máa o lè ní mọ́tò méjì mẹ́ta mẹ́rin márùn-ún. ọlọ́wọ́n àfọ̀n ẹ̀ṣẹ̀ àti pàápàá o sọ ni ká mọ ohun tó fẹ́ ìyẹn gan ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó máa pẹ́ pẹ́pẹ́ ẹ àá bàbá àjọ wa alàgbà Samson àá mọ́tò ló ń tà ní rẹpẹtẹ máa bá sọ̀rọ̀ á kọ́kọ́ fún ẹ̀ kókó fáwọn èèyàn kan máa fi pawó kí wọn náà dẹ̀ máa dáwó ọkọ̀ padà ló bá tán èèyàn dáadáa dẹ̀ ni ẹni tó ń fẹ́ progress àwọn ọmọ kéékèèké ni ìyẹn ti ṣe é ṣe tẹ bá bá a sùn yẹn náà pẹ̀lú bàbá àjọ kò sí nǹkan tó stop ẹ láti tún padà sí school kó lọ kàwé sí mm. kó fi tira wọn nídìí. ẹ bákan méjì ní tọpọlọ ẹ bá ṣe gbogbo ẹ join together ṣọlẹ lomiin ọpọlọ stereotype ni ṣùgbọ́n tó bá yẹ pé ó lọ́pọlọ bí tó fọpọlọ jọrú àwa àwa ń ṣe nǹkan mẹ́fà pọ̀ at the same time. ọlọ́wọ́ àṣeyí lọ́rẹ̀ ara yín ojú òní tì yín ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbígbà. ẹ wo ẹ méjèèjì ọmọ tèmi ló ṣe kókó ṣe mọ̀ pé mo kéjì ọ̀la mi àkọ́rí ọ̀la mi ẹ bá mi tọ́jú grandson mi ò sí tó lè mọ̀ ọ́ láti ọ̀dọ̀ ẹ̀ wá. ó yá gbọ́dọ̀ lọ gbé ọmọ sílẹ̀ kò wọ kitchen kò ṣe nǹkan tí ẹ ẹ ó yá máa lọ ìyàwó mi á fún mi lóúnjẹ ẹ ẹ máa lọ ilẹ̀ hello boy. ààrẹ ohun fáyọ bí kò ṣọpẹ́ Ọlọ́run kó ẹyọ lọ́wọ́ mi hmm, tí bàbá ẹ fà. ẹ bọ̀ sí gbogbo ẹ̀ fi yé púpọ̀ yìí. Eh, obìnrin ló lẹ̀bi obìnrin ló lọ́mọ obìnrin ló ń tọ́jú ilé eh, obìnrin ló ń lé. nípa yín jiyàn ṣùgbọ́n ẹ má gbàgbé pé díẹ̀ wà lọ́wọ́ yín. nítorí discipline torí mò ń discipline mọ́ kó má ṣe pálapàla. ìfowó mi sọ pé kẹ má discipline ọmọ tí. kí wàá ló ṣẹlẹ̀ gangan. ìwọ lè mọ oníkọ̀ọ́kọ́ tí a já làǹdà fara pa tó bá yẹ mí ẹ fara lọ́wọ́ tí ṣe ni pẹ̀lú ìjọ mọ́sẹ̀ ẹ̀dẹ́wọ̀ àpọ̀ kalẹ̀ mọ́ bẹ̀. ẹ máa ń lọ develop hypertension o lórí nǹkan tí ó tó nǹkan o. ẹ máa lọ ìwé ọ̀rọ̀ láti ọdún ọ̀hún. tẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ máa fògùn gbaṣẹ́ ẹ máa ríṣẹ́ tán náà ẹ ní ṣe. ẹ ẹ ẹ kọ́ sí sóòpù fún mi. ní ìṣúgà ṣé mo ní ìdí ọ̀tá ẹ fẹ́ o ẹ̀kọ́ ẹ̀kọ́ náà bá a la. ẹ̀kọ́ orí adé olè gbé ìyá fọ́ọ̀nù ìyá fọ́ọ̀nù. àwọn wo àwọn bẹ̀rẹ̀ wo ló wà lọ́jọ́ ẹ̀. gọ́gùn àmọ́ pé his royal majesty ajínà sẹ̀wá kò ti tẹ̀ ẹ́. ara ẹni ta ẹ. olóòótọ́ òdùwọ́ ṣíkálú ni o. bros ebi ṣe tó ń fẹ́ máa lọ buhari king. jẹ́ pé ẹ̀dọ́dọ̀ gómìnà ilé ẹ̀mú láti ṣe gbogbo pàdé tẹ́ lọ ṣe. àwọn èèyàn ń wò yín ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe pẹ̀lú gbogbo pálapàla tó ń ṣẹlẹ̀ yìí gan-an kí kí làwọn ọ̀fẹ́ máa kọ́ lára ni. ẹni bá fẹ́ kọ̀ǹkan kó lọ sí classroom classroom náà ti ń lẹ̀ ṣé kí n kọ́ wọn bọ́ ṣe ń jọba ni. ṣé benin tẹ̀síwáyé ẹ̀yin ò lọ́ba ń bẹ̀ àbẹ́ ẹ̀kọ́ lẹ̀ máa ń sọ ọba àtọ́pẹ̀ ìṣe tẹ́ bá ní báyìí sùn tọrọ àdẹ̀nìsọ́pá rẹ ní báyìí sùn tọrọ ara yín tọrọ tí kò wá kó kó sí pé. sàtífíkẹ́ẹ̀tì ẹ̀tọ́ gbà ní psychiatric hospital lábẹ́kúta ó fi hàn wá báyìí pẹ̀lú gàrántọ̀ méje tó dájú ọjà kílẹ̀ kú ẹ̀. i his royal ọba ọlọ́ládé àdìsá àjìyànsọ one gàjí owó gàjí ọlá alágogo dẹ abẹ̀yìn arò pélémọ̀ pélémọ̀ ó ń lọ sóde kò kára lé gíga yí o. èso mi ni o. àjìnà wọ̀rọ̀ ń rọ àjìnà sẹ́nu ń rọ ìwọ̀rọ̀ ń bá dín. ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ tó wá fojú mi rí ń bíbá ire. Ah, eh? ẹ láíláíláí sẹ àmì ah, ò fẹ́ bẹ́ẹ̀ sẹ. Alodun is my mother he is my father too. Ah, ẹlẹ́dàá mi kọ́. ọkùnrin máa kúrò ọkùnrin máa lọ́rùn. kì ṣe ọkùnrin nìkan